أسأل أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد فاتقوا الله عباد الله في السر والعلن واعلموا انه من ثمرته يصلي لكم اعمالكم فيغفر لكم ذنوبكم ويدخلكم الجنه وذلك الفوز العظيم قال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يخطئ لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فاعلم عباد الله أن أيام العشرة الأولى من ذي الحجة أيام شريفة وفضيلة تضعف فيها الأعمال الصالحة وهي أحب الآيات إلى الخالق رب العالمين وثبت ذلك عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام أسف من ذي الحجة قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجلا خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أخرج البخاري عباد الله وقد سن الإسلام الاجتهاد بالعبادة في هذه الأيام أكثر من غيرها من الذكر والتعليل وقراءة القرآن والصدقة والصيام عدا يوم العيد وأبدلها يوم عرفة إلا الحاج فإنه لا يشرع له الصيام ومن التنبيهات المهمة خاصة لمن يريد أن يضحي أنه إذا دخلت العشر من ذي الحجة لا يأخذ من شعره وظفره وبشرته شيئا إلا إلى أن يرفع كما ثبت إلى أن يدفع كما ثبت ذلك بالحديث عن أم سلمة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر وأراد أهلكم أن يضحي فلا يمس من شعره وبشرته شيئا وفي رواية إذا رأيتم هلال ذي الحجة وأراد أهلكم أن يضحي فلا فليمسك عن شاره وأظفاره أخرجه مسلم وما هي القدسية فهي ما يذبح من بهيمة الأنعام أيام النهر تقربا إلى الله تعالى وهي عمل من آمال الفضيلة والعبادات الجليلة والذبح أفضل من الصدقة بثمنها آه. وبذويها إقامة لشعائر الله والتوسعة على الفقراء والنفع للمحتاجين والصلة للأقارب والجيران وأما حكمها آه، سنة مؤكدة لقوله تعالى فصل لربك وانهر عباد الله اعلموا أنه لا تجوز بالحدية إلا ما بلغت السن المذكورة في الشريعة وسن المجلس من الغنم ما بلغ ستة أشهر وما فوقها ولا يجوز أكثر من ذلك وأما المال ما له سنة واحدة فأكثر ولا يجزي أكثر من ذلك وأما البقية في الصفة الثانية إن شاء الله أدعو بكم ولا وضع ọlọ́run ní orílẹ̀-èdè ọ̀pámọ́ dúpẹ́ fún ọ. àwa ti orúkọ rẹ̀ àti wá sọ ọ́ pé níbi ìṣẹ̀dá ẹni èṣù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé aburukọ ọlọ́wọ́ bá yìí wá sọ kú lọ́dọ̀ rẹ̀ kọ́nà kọ́mọ sàlàyé sọ wa. ìka ẹ̀jẹ̀ kọ́mọ bá alẹ́wà Muhammad lẹ́yìn pàtó àti màmá láti wọ́n sọ bàbá yà bọ́lọ́ lágbà yìí pa alẹ́wà yìí wò ti ọlọ́run ní ẹrú ọlọ́run ní èsì ọmọ ọlọ́run. ìka ẹ̀jẹ̀ kọ́mọ bá nẹ́bí náà kọ́mọ bá sọ wá báyìí àti gbangba ẹ̀rí tabalọ́ kankan àti gbangba ìrìn tó bá ti kú ọlọ́kankan báyìí tó o bá tó súnmọ́ wa tán gbàgbà rẹ̀ náà lò bákan náà ìjà lọ páyà ọlọ́run ní pọ́tọ̀ níbi tẹ́lẹ̀ kankan ò sí rí wa tá a lò pàṣẹ pamọ́ sí ìjà páyà ọlọ́run ní pọ́tọ̀ wa àti lọ́kankan wa àti ní gbangba wa ẹja wa lọ́ọ̀mà ìpinnu náà ń fà ní sísẹ́mi pé ìwọ́fẹ́ ìwọ ọlọ́run gbogbo àwọn iṣẹ́ ọwọ́ rẹ ọlọ́run ọ̀bọ̀ ṣàkóso ẹ̀ ìwúlọ́ bá ti tẹ́lẹ̀ ọlọ́run tó wá kó wọn ọ̀bọ̀ ṣàkóso àwọn iṣẹ́ ọwọ́ rẹ olùkóni ńlá ni fún ọ wò láti tó bẹ̀rù ọlọ́ ọlọ́ni wọn tó wọn á ṣàforíjì fáwọn èyí tó ti fàṣìṣe ti tẹ́lẹ̀ ọlọ́ni ọ̀rọ̀ rẹ padà wá káàbọ̀ sí pé kó ìrìn àjẹjẹ náà yàrá mùsùlùmí ọlọ́run bá bá a lè sọ ọlá ó fẹ́ sọ̀rọ̀ bá sákìyèsí ká jẹ́ olùbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ló jà jèrè èrè jẹ́ ilé tó tóbi tó ẹ̀kọ́ náà bá gan-an ló pe ilé ìjẹ́ tó tóbi. lọ́kùnrin lómìnir wa ẹja páyọ̀ ọlọ́run ọlọ́run bá lè sọlá sọmọ láti fọ́nrán ìwé tẹ́ gbà mí gbọ́ lóru ẹ̀páyà ìyẹn ọlọ́run ẹ̀sìn máa jọ̀rọ̀ yóò jáde lẹ́nu yẹn kò lè dá a má ọ̀yọ̀kọ́ jọ̀rọ̀ kòkòrò ìdí ọyẹ kọ́ jáde lẹ́nu olùkọ́ òun náà padà mọ́ òun náà padà mọ́ sámúra àkùrẹ́ tá a fún wọn mẹ́ẹ̀ tí wọ́n lọ́lọ́run tó kọ́ kádàrá ẹ̀ ní. ẹja máa sọ̀rọ̀ ní lẹ́nu ọ̀rọ̀ tó dáa lẹ́jà máa sọ lẹ́nu. ọlọ́run bá àdìsọ lágbá máa ń ṣe léyìí tá a nígbàgbọ́ tó yẹjú tá a ń pariwo ọlọ́run tó rọrùn jáde lẹ́nu wa òun náà wà sọ̀rọ̀ sí àwọn tẹ́wàá yòókù òun ti fún àwọn ẹgbẹ́ wa jù wá. ọlọ́wà ni gbogbo ẹni tó bá lè tẹ̀ láti ọmọ ọlọ́run tó tẹ̀ láti ìdílé ẹni tó tẹ̀ láti ọlọ́run náà lè bùkún ayọ̀ ọlọ́run ẹni tó tẹ̀ láti ìdílé àmẹ́lò náà lè bùkún ayọ̀ ọlọ́run gbogbo ẹni jẹ́ páyọ̀ ọlọ́run náà ni ẹ máa tẹ̀ láti ọlọ́run tó ní ẹsẹ̀ ẹsẹ̀ tó ní ẹ̀kẹ̀nẹ̀ sí ẹ̀kẹ̀nẹ̀ sí jíjẹ́ bẹ̀rẹ̀ lóhùn báwọn náà lọ. ọlọ́wà ni gbogbo ẹni tó bá lè ṣe léyìí òun náà lẹni tó kéré léde tẹ̀ lé gbogbo ìlú ẹ̀rú náà lọ. ẹjá lọ fà yí pé àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù ìdòwújà oṣù pé pẹ̀lú òkú ọlọ́run pàdé òṣìṣẹ́ mẹ́jọ ìdí àtiwánu rẹ̀ òun ló dáhùn fún kárẹ̀ lẹ́nu. nínú òǹkà ilé tó gbajúmọ̀ ta àmà náà ní kóòtù ní twenty five ìdòwú fáyàdà ní oṣù kọkànlá òun ní twenty five mẹ́wàá àti tẹ́tírì mẹ́jọ dájú ìjẹ́ àádọ́rin twenty three ìwọ̀n ìwọ̀n ìpàdé òun kàwé tó ń gbé sáà táwọn sọ òun ló ti wọ́n ti láà ilé ìtura òkú àwùjọ àwọn òun láwọn náà ti kọ́kọ́ lábẹ́ eléyìí láti di àwùjọ ọdún léyà eléyìí lọ́wọ́ ti gbé wọn àwọn ọdún léyà ká bẹ́ẹ̀ ti kalẹ̀ torí pé máa ṣe wípé twenty five léde bọ́lá wọn náà ajẹ́ twenty nine tó ń wọ́n ni òjá sí ilé tìdí ìyẹn tó tọ̀ oṣù kùrùpádà ní ọ̀sán sí ọjọ́ òlọ́jọ́ iléyàwó jẹ́ oṣù kùrùpádà ìbá parí tàbí oṣù ọ̀sẹ̀ púpọ̀ ọdún iléyàwó kù ọjọ́ báyìí torí pé òní ọ̀sán fún wa ọjọ́ báyìí ní iléyàwó kù nígbà tó oṣù kùrùpádà bá lé ìyẹn tó oṣù kùrùpádà oṣù kùrùpádà ìbá parí twenty nine lọ́pàá tàbí thirty òní ọ̀sán fún wa ìgbésọ̀ lòyìn jà ti gbé nílé ní ti gbé wọ́n mú àràbá ní ọjọ́ kẹsàn-án ẹ̀ á sì sọ̀rọ̀ ilé á ní ọjọ́ kẹwàá. jàmá mùsùlùmí àwọn ọjọ́ mẹ́wàá ìwá ìwá nìyẹn kì í ṣe ọjọ́ aré fún mùsùlùmí o. ẹnì pa ti sọ̀rọ̀ nípa ojú àrùnpa àwọn oṣù ọ̀wọ̀ tá a bá bọ̀ tẹ́lẹ̀ ẹnì pé náà àwọn àkókò yìí náà sọ̀rọ̀ ọjọ́ mẹ́wàá tá à ń sọ ìwà. iṣẹ́ olóore bí láàdá àti tó pọ̀ jù ní sẹ́yìn láwọn ọjọ́ lásán lọ. ọjọ́ ọjọ́ kan àwọn ọjọ́ kan ṣe kọ́nà lè àlejò ọlá fẹ́ràn ọjọ́ náà púpọ̀ kéèyàn ti àwọn tí olórí ń bẹ̀ tí láàdá rẹ̀ pọ̀ jọjọ. epo pé wáyé lọ́dọ̀ àwọn àbá lórí wípé ọjọ́ kan tó fi àlùbáríkà sí fáńfà wáyé nínú mẹ̀sìn lórí ẹ̀ pé ọ dà ń gbà tẹ̀ nǹkan lọ́la òrùlé lábẹ́lẹ̀ kọ́ dídì nǹkan títà náà lọla ni kí ni yàtọ̀ méjèèjì ní àtàlọ́ àtàbọ̀ lọ́dọ̀ àwọn àbá ẹ̀rí pé ìmà tó ti jẹ́ ìmà tí èsà ìmà kan tí èsì yóò ọ̀rọ̀ fún wa ní àwọn òrùn a náà a lè pe lẹ́yìnlá náà ló òru òru òru tó kò sí òru kan tó rọ́lá tó òru bẹ́ẹ̀ náà lọ́jọ́ àràbá yàwó mà árọ́bà ni ẹ̀sìn pé wò fún wa ó túmọ̀ sí wípé láti gbàtàlì bájà rí tiẹ̀ bá ti yọ tó rú èèwọ̀ kò sí ọjọ́ náà láyé sọlọ́lá tó àràbá òun lábẹ́lẹ̀ kọ́tìrì náà òun lọ́nà ń pè é látìgbà tí òun bá ti wọ̀ sílẹ̀ ó ti máa tó àlùbájá ló ti jáde padà lọ́jọ́ kejì kò sí òun tó lọ́la tó òun náà sílẹ̀ méjì náà ló jọ ní ọlá àti ẹ̀rọ kọ̀tọ̀ kọ̀lẹ́sì ká máa fi wọ́n pátápátá ló ń pè wọ́n lọ́la jù ọjọ́ lọ́la nínú mẹ́wàá tàbí nínú ọjọ́ mẹ́wàá tàbí òru lọ́la nínú ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn nínú ogun Ramadan tó jẹ́ sí pé ọlọ́run ti tẹ́lá pẹ̀lú kọ́tẹ́yìn olùkọ́lá fún mẹ́wàá bẹ̀rẹ̀ mẹ́wàá lòlì ìjà náà lọ́lá tọ́lọ̀ fi ọjọ́ àràfá tó gbọ́dá fún mẹ́wàá ìgbẹ́ náà jẹ̀má mùsùlùmí ntọ́wá ti di àwọn ọláyé múlẹ̀ wọn láti sábà abdullahi bin abbas gbà wà látọ̀dọ̀ ànábi sallallahu alaihi wasallam wọn là ànábi náà ló kàn tó jáde ìṣòro sínú àwọn ọjọ́ kan téèyàn lè ṣiṣẹ́ olóore tọ́lọ̀ wà lè fẹ́ràn iṣẹ́ olóore wọn lọ́wọ́ yẹn tọ́lọ̀ lè nífẹ̀ẹ́ sí bá iṣẹ́ tó ṣe yìí ọ̀pá ìwọ́dù tó tóbi tó pọ̀ lọ́dún wọn lọ́hùn tó ju àwọn ọjọ́ mẹ́wàá yìí lọ. Níbi ọjọ́ wo àwọn náà ní ọjọ́ mẹ́wàá tó kù lọ níjà ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ bẹ̀. Àwọn bàbá wa béèrè béèrè òjijì ọlọ́run. Sẹ́fẹ̀ yẹn wá lọ sórí ogun náà kọ́ lọ jagun ẹ̀sìn ń bọ́. Kẹ́lí ma jihad. Kẹ́lí ma kọ́ jihad ọ̀pọ̀lọpọ̀ àti yóò túmọ̀ sí lọ́dọ̀ díẹ̀ yáàbì fún ara gẹ́gẹ́ ní kíláàsì náà ní kéèyàn lọ ja ògùn rẹ̀ sí òun gẹ́gẹ́ ní fún ara ní kílẹ̀ kórópọ̀ yòókù àwọn àbá ti sábẹ́ ẹni tó tó àti tó bá nílẹ̀ tó tó bọ̀ rẹ̀ sí náà ni. tùmátìmù ẹnìyẹn ìpìlẹ̀ nìyẹn lọ́pẹ́ tí bàbá tó kọ́ máa kéwú yáàbì náà lù náà ní tó bọ̀ rẹ̀ lọ́wọ́ lọ́wọ́. ẹni tó ja ẹ̀mí rẹ̀ lókun níbi ìwà abúlé ọmọ ìfẹ́ mi wọn fẹ́ràn kọ́ òun náà wá ń ja ìlú ológun àlọ́ òní ṣe jùlọ máa ọbẹ̀ náà mú kú mu àlọ́ òní mú kú mu máa ìyá àdúgbò náà ṣe yẹn. bẹ́ẹ̀ lọ́wọ́ lọ ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ jẹjẹ ní kẹ́ni kéèyàn lọ ja gbogbo ọ̀nà ọlọ́run wa. kíyàn lọ fi ti àwọn ọ̀tẹ́ ẹ̀sìn gẹ́gẹ́ báwọn sọ àbá ti ṣe gbogbo ayé àlẹ́ dàgbẹ́yà lẹ́yìn sọ̀rọ̀ wá wà lè kò sí ńlẹ̀ báyìí pàápàá jùlọ lórí ilé tiwa kò sí òun lẹ̀ báyìí. àmọ́ àdẹ́kùn wa ń sọ fún wa gẹ́gẹ́ bá a ṣe màá pé nínú ẹ̀sìn inú ìjọsìn tó lọ́lá òun náà lè lè ta sọ yìí. àdébìnrin mo ti wá lọ́lá tó ọ̀hún náà àwọn sábà wá fi kún wọn wọn bẹ béèrè lọ́wọ́ ànẹbí yìí pé ilé ànẹbí òkú ọmọ tíjà mọ ọlá tó wà fún kéèyàn lọ jìyà ni. bóun lọmọ lágbára ju òun lọmọ lọ́lá ju àníbi ní kọ́dà jihad kan kọ̀ lọ́lá tó àwọn tí olóore ní àbá ṣe nínú ilé ẹni láwọn tó mẹ́wàá yìí èyí tá a kàlẹ́ fi kọ̀ bí àìpẹ́ bóyá jọ bẹ́ẹ̀ òun ni jihad tó ẹ pé yẹn lọ àtowó àtẹ̀mí gbogbo tó lé lóko lọ nǹkan kan wà bá darí abẹ́rẹ́ nǹkan kan bá darí ní gbogbo tó kó lọ eléyìí lábẹ́ ìṣe déédéé wípé láwọn ọjọ́ tá a sọ yìí wọ́n ti dún nínú ilé rẹ̀ ọkàn tuntun náà ti ta dùwátọ̀ máa ń ṣe tẹ́lẹ̀ àbò òfin ṣe tẹ́lẹ̀ ọwọ́ ń ṣe nínú àwọn tó mẹ́wàá yìí ọmọ aka kùránì tẹ́lẹ̀ bóyá péjì méjì lọ́ọ́ máa kà ọ̀sán di péjì mẹ́rin mẹ́rin lọ́ọ́ máa kà tẹ́lẹ̀ ọ̀sán di mẹ́jọ mẹ́jọ lọ́ọ́ kà tẹ́lẹ̀ ọ̀sán di bóyá méjìlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tí olórí tó máa ń ṣe ọmọ ń ṣe sàárà tẹ́lẹ̀ ó tó bímọ nínú àwọn òsì yìí Amẹ́ríkà tiẹ́ ju sẹ́ni tọ́lọ lè jagun tọ́lọ dé ìdìbò lọ àrẹ́bì ló jáàmà bẹ̀rẹ̀ ẹ̀wù ká ẹ̀wù àti wọ́n máa ń ṣe. àbí kódà àtàkùn sọ́nà lọ máa ń ṣe ní otóbi kó ojú ọ̀pọ̀ ìwò tí wọ́n ti tẹ́lẹ̀ lọ. jàmá mùsùlùmí eléyìí nìkan tí ẹ̀sùn sọ fún wa àrẹ́bì ní pé ẹni tó lọ bẹ́ẹ̀ tó wá jẹ́ sí pé kò wá darí pẹ̀lú kankan nínú gbogbo àgbàdo lọ́yìn bákan náà ẹ̀rù sẹ́rẹ̀ mu ẹ̀já lọ mọ̀ pẹ̀sẹ̀ ńlá sí kátólọ́mọ̀ ìgbẹ́ ẹ̀sìn wa ẹ̀sìn Islam ó ṣe ní ó ṣe wá lójú kòkòrò ó ṣe wípé gbogbo àwọn kátà ń ṣe tẹ́lẹ̀ bá ti ń ṣe yẹn kájọ tó pọ̀ sí nínú àwọn ọjọ́ mẹ́wàá ìbá ti tó ra wa. pàápàá jùlọ àwọn ẹjọ́ àràbá lápàdà máa sọ̀rọ̀ lórí ẹ̀ àti máa ń kọ tẹ́lẹ̀ náà fáwọn tí ọba sí ní àyè àbí òun ti jáka pé mi ọba jì lọ́dún ní òun àbí òun ti jáka pé òun ní lọ́dún. wọ́n náà mẹ́jà kan láti lè ní òbí wo òbí lè tí wọ́n parí ẹ̀ tó mọ́ wọ́n náà ni ọlọ́run ló wọlé ọlọ́run náà ti gẹ́gẹ́ bó ti ń bá àtàwà náà ẹni tó bá wà lé tó náà lọ àjì náà òun ló ní gbáwò níjọ ọdún bẹ́ẹ̀ náà lẹni tó wà ní àràbá òun ló ní àràbá tàwí ó náà láì àwọn tó wà ọmọ ládá àwọn àràbá wọ́n náà wà ní ọgbà ládá kó wọn náà gba

yálà ó ti ra ẹran ní àbí tọ́jú owó rẹ̀ kalẹ̀ ní àbọ́láti èlé kàí pé ń ṣá ọ̀la ìbínú ọ̀ta pẹ̀rẹ̀ ọdún àwọn eléyìí kára wa létí ọ̀hún tí ọjọ́ mẹ́wàá yìí ìyẹn ni pé tó ti dùn padà tó rùn ẹ̀ bá ti wọ̀ sí báyìí tí ó dùn dùn yíkà tí ìlànà ẹyọ tẹ́ẹ́rẹ́ báyìí àwọn kankan ló bẹ̀rẹ̀ àgbọ̀rọ̀ sí mọ́ o gẹ́gẹ́ bí tẹ́lẹ̀ nínú irun wa èékánná wa ni ìkẹ́kẹ́ nínú ara wa àgbọ̀dọ̀ òun títí tí yóò ayẹran eléyìí ti dìbò lẹ́gbàá àti sàmẹ́lì sọ̀rọ̀ wá wà lẹ́wọ̀ sẹ́nà ìyẹn àti sọdé náà báyìí kó twenty five lọ́sọ̀rọ̀ twenty six twenty seven náà wà lẹ̀ twenty eight náà kódà gbogbo àárọ̀ twenty nine ìrọ̀lẹ́ twenty nine ṣùgbọ́n tó o bá ti lè wọ̀ lálẹ́ báyìí èèwọ̀ ní fún ọgbọ̀n òkúti má ó ní ìdílé làgbàgbọ́ra láti èdè níta sọ yìí lóòótọ́ gẹ́gẹ́ bá ti sọ kìí ṣe ọ̀ràn àyàn o àfẹ́ni ó bá ti ládá tó pọ̀ ní ó ń bà ẹni tí o bá ti ṣe ládá tó pọ̀ ní ó òun ká sọ nínú ìlànà tó yé wa bàbá àtẹ́tọ́ bá ti tẹ́sí tó bá kẹ́rù yóò wọ́n náà ní lára yóò gbọ́ tó pẹ́ lómi ìgbọ́kùpọ̀ ni máa gbọ́ wàhálà àwọn jẹ́ nípa ìwọ́n nínú súnà súnà súnà àtẹ́jẹ́ bá wá sí yóò wọ́n náà ní òní wọ́n náà àmọ́ ládá ńláńlá ló sọ̀rọ̀ mọ́ lọ́wọ́ ládá ńláńlá ló sọ̀rọ̀ mọ́ lọ́wọ́ tó bá máa wa lápẹ̀júwe tí ó yé wa nígbà wọn bá sọ fún thousand kọmọ wá bèèrè pé tẹ́tẹ́ yọ̀ bá lọ sí wọ́n náà ni àbí tẹ́tẹ́ yọ̀ bá lọ sí wọ́n bí yàgẹ́ ah, ó tọ́ ma dáhùn ẹ wọn ò fẹ́ ọwá tẹ́lẹ̀ gan táwọn kan lè dá owó ń sápò àwọn kan ọ̀fẹ́ tí wọ́n wá tẹ́lẹ̀ táwọn kan lè dá owó ń sápò kò tún wá bèèrè pé tẹ́tẹ́ yọ̀ bá wá sí wọ́n bí yàgẹ́ wọ́n tọ́ ẹ pé gan-an bí wọ́n dá aago ìwà àti tó wá jẹ́ sí pé tó bá jẹ mọ́rọ́ ẹ̀sìn ìbẹ̀ olóògùn wa làgí ní pé ẹjọ́ bá ti ṣe yọ̀ wọ̀ lẹ́nu ó ní láàdá ńláńlá ọ̀pọ̀ ọdún mọ̀ lọ́wọ́ yóò pọ̀ jù mọ́ lọ́wọ́ kò wọ́n wá tó tó kò lálàbí sọ fúnra wa láti àdúgbò yìí lọ kó kálukú wa náà àwọn àkíyèsí wọ̀nyí lónìí lọ́la tọ́tún la àtijọ́ mẹ́rin ó ti lọ́pọ̀túnítì má gbàgbéra nígbà tó náà bá ti ńlá ní ẹ̀kọ́ fẹ́ pẹ̀rẹ̀ léyà wọ́n ní gbìyànjú àwọn tí wọ́n bá fẹ́ tún ṣe nínú ara ẹ̀ tí òkú wa ti jẹ́ kókó tó dijọ́ náà bá a ẹgbọ́ irú ìta fún mi orúkọ mi èyí kánà mi ti kù gbogbo ilé ìwọ náà sí èsì tó lórí ọjọ́ tàwé ìwọ náà ti tún ti kalẹ̀ ó lè má ní ìjà rẹ di ọjọ́ tí yóò fi pẹ̀lú nígbà tí wọn bá ti tún ti kalẹ̀ ṣáájú kí ọjọ́ náà tó wọlé ẹ̀yìn tá a gbára lé lórí ọ̀rọ̀ yìí àwọn náà lọ̀rọ̀ sí ya wa fún àbíyá gbà wá látọ̀rọ̀ àlẹ́ wọ́n lè jìbìrán sọ fún wa pé tó kù tòlè híjà tí ọjọ́ kẹwàá rẹ̀ bá ti wọlé tí wọ́n ti ní láníyàn fún ọbẹ̀ pẹran ọ̀gbọ́dọ̀ fún kankan nù ara rẹ̀ máa ti gbogbo ara rẹ̀ yányá alùpẹ̀lẹ̀ kò jẹ́ òun láti kó gbogbo ẹ̀ sínú ọba kò wá dápò yìí kánà omi tó wá wà nínú wáyà mi tó sọ fún pé tẹ́ ẹ bá ti rí tó dùdù níjà bá ti lé o tó o sì láníyàn rí pé ọ pẹran ọ̀gbọ́dọ̀ fún kankan nínú ara rẹ̀ má àti èékánná rẹ̀ gan. ìyẹn tó jẹ́ tàbí torí ìdí eléyìí gbogbo wa náà tàbí sọ́kàn tó wá níbẹ̀ kí ni jẹ́ ẹran léyàtà máa ń pa ẹran léyàtà máa ń pa àwọn àbá mú definition tó yẹ pẹ̀lú definition yóò kálukú ló ti dàgbò yẹn ti jẹ́ ẹran léyà wọn lóun náà ní àwọn tá a máa ń pa nínú nǹkan ọ̀sìn ẹ̀rí wa ó ti fi hàn wáyé pé ọ̀wá gbọ́dọ̀ sọ pé mo fẹ́ fi hàn wọ́n nínú ìlú mo fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹnì kan ò sí parun tẹ́lẹ̀ ọ̀pá níláyé kí wọ́n lọ fẹ́ pa erin mo fẹ́ pa lọ́dún erin wọ́n á ti hàn wọ́n pé jẹ́ olúwa mo fẹ́ ní kọ́ọ̀nù mo fẹ́ ní rẹ́kọ̀dù tó kò sẹ́kọ̀ọ́ pa lọ́dún ìláyé òun ti di ata mi o tó o bá lọ fẹ́ pa erin tó ti ní ìsìláàmù ní ká pa ó ti ní àwọn nǹkan tá a máa pa báyìí mọ́tò làná àlè ó ti ní àwọn ẹni tó jẹ́ báyìí mọ́tò làná àlè àwọn ẹni tó jẹ́ bẹ́ẹ̀ náà ni àgùntàn àgbò ewúrẹ́ àgbò àbí ewúrẹ́ àbúrò ìdíjẹ́bẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni akọ màálù àbábo màálù ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ràkúnmí yálà akọ ni àbábo níta àwọn apànìyàn o eléyìí fi hàn wáyé pé kọ̀wá ní tíjọ́ náà kọ̀wá pé ọ̀ ẹ̀rọ rẹ̀ máa fi hàn wáyé pé yẹ̀

àwọn tó tàà fi ń pa ẹran òun náà lọ́jọ́ ọdún léyà ọjọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ tàà sí àyà àmì tẹ̀sírì jàmá bẹ́ẹ̀ bá wà pẹ́ ẹran náà ó mọ láàyàn lórí ẹ̀rọ ẹran tó bá ti pa táàníyàn torí ọlọ́run bá ti sí bẹ́ẹ̀ kò jẹ́ tọ́wọ́ pa àwọn ẹ̀rọ ọlọ́run èèyàn fẹ́ pa nítorí àníyàn yìí pé ẹ̀sìn ló ní apá bẹ́ẹ̀ sì kọ́ alábẹ́ ìpá bákan náà jàmá mùsùlùmí ká lọ́ọ́ mọ̀ yìí pé yìí iṣẹ́ kan nínú iṣẹ́ tó lọ́lá ni o ìjọsìn kan tó pàtàkì ní táàgbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú ká sì pa ẹran lọ́jọ́ ọdún òun ló lọ́lá ju kéèyàn wá sọ wípé tọ̀ èyí ò lè ṣe wàhálà ẹran o ìmáàmù mọ́sálásí wa ẹgbà owó ẹran yìí mo fi ṣe sọ́dá pọ̀ fún yín rárá o ó ti wáyé lọ́nà báyìí àwọn tí wọ́n bẹ láwọn kọ́ńtì míì ó lè má rọrùn fún wọn láti pẹran bí wọ́n bá pẹran àti ṣe wàhálà rẹ̀ fún wọn ó ti fi kọ́ọ̀tù èmi ẹlẹ́ẹ̀kejì owó rẹ̀ náà ó ti fi kọ́ọ̀tù láti rí ìyẹn kó ti kọ́ọ̀tù láti rẹ̀ náà bí wọ́n bá lọ́wọ́ ìtẹ́lómi ń gbé wàhálà tó kó rẹ̀ sínú ó ti wá rí ọ̀hún sẹ̀dá sàánù wá ní pé kò ní pè kankanlẹ̀ ọmọ ti àwọn ọ̀nà àbáyọlẹ̀ ìtọ́ lè ṣe bẹ̀ yẹn ni wípé ó lè sẹ́ǹtì sí àwọn ẹni tó bá mọ̀ tó ti fọ kàtà ní pé tọ̀ ẹ dákun ẹ bá ń ra ẹran o ẹ bá ń pa á wọ́n bá yàn ra ẹran tó ti bá yàn pa á àmọ́kọ́ wá sọ owó rẹ̀ ní ilé orí ẹ̀sùn wàhálà ẹran ó ti sàrà òfin rárá òfin bẹ́ẹ̀ ẹran ìyẹn jẹ́ jẹ́ lọ́nà ọ̀bà àti ìwà àti ìwọ̀n pa lọ́jọ́ yẹn

níjọ́ tẹ́lẹ̀ mi ọba ẹ̀ ti pọ́n tẹ́kùn tó bá ti rẹ̀ pọ̀ tó ti dáta sí wọ́n rẹ̀ lórí ìjẹun lọ nìyẹn mo wá jẹun ti ti jẹun tó wọ̀ ó tún wá ti tó ọdún ọdún lọ́wọ́lọ́wọ́ ò tún lè pé táwọn ẹ̀kú jẹran nǹkan bá mọ̀ tẹ̀láṣáàmù ní ká pa ẹran òun lọ́jà ju káàbọ̀ rẹ̀ sàrà lọ. a rí pé náà wọn láì nínú ọdún níjọ́ náà àwọn tó ní bùkátà sí kódà lùkù jẹ́ dàbí pọ̀ tó yẹ pé àwọn ẹbí rẹ náà sí irú bẹ́ẹ̀ náà bá wọn náà fẹ́ra tó pẹ́ran tó fi sọwọ́ sí wọn níjọ́ náà ìwọ̀n tó dùn àwọn alábàágbé rẹ náà táwọn náà wá pẹ̀lú rẹ jẹ̀mọ́ mùsùlùmí ẹran tá a wá sọ yìí náà kí ìdájọ́ rẹ̀ fẹ́ wọ́n ní súnmọ̀ tá a ni ẹ̀rí kódà aláàbá tó ń pè lọ́nà yẹn ṣùgbọ́n ìjọ́nà yẹn rẹ̀ náà yọ tẹ̀lé bí òun wà lọ jẹ́ gbèsè wà lọ fẹ́ pẹ̀lú àríyá ẹ̀dá fún lẹ́nu ọba lẹ́yìn ọmọ màá sọ rárá o ọ lágbára náà nìyẹn kò ní ìyọ̀rọ̀ jẹ́ gbèsè wọ́n jẹ́ gbèsè o ẹni ọba lágbára òun láwọn tó pa tòlùkọ́nà ọba àdìgbò náà pa àdìgbò láti sílẹ̀ àná ìlọ́pọ̀ ẹ̀rá ẹ̀yẹ́ fún ti ọlọ́run ẹ wá jẹ́ ọlọ́mọ yìí pé ẹran lé yàtọ̀ àníkàpá yìí ó wà nù rẹ o àwọn eléyìí tí ẹ̀sìn Islam láà lè pa nípa pé ọdún wọn kéré ẹni tí ó pa àgbò àgùntàn àbẹ́wúrẹ́ oníyọ̀nù tí ó tó wọ́n tó pa àgbò àgùntàn ọgbọ́dọ̀ tún pé oṣù mẹ́fà sókè tí ọba ti fún oṣù mẹ́fà ògbọ́dọ̀ pa òwe òun là á fi ń rọ gbogbo àwọn tí ọmọ ta ẹran gbogbo ọtí wọn náà fẹ́ ta ẹran gbogbo àwọn ta ẹran gbọ́dọ̀ sọ òun wọ́n tó wàá lọ rà náà mọ́tò ní kó bẹ́yà owó rẹ̀ rọjú o àgbẹ̀ sẹ́mínà láti pa gbólógbé kan sẹ́mínà láti ní gbólógbé kan ẹnu ọjọ́ sílẹ̀ ó ti sílẹ̀ látàná tó mọ̀ ọkà tó wọlé òkú lò kọ́ ọ lọ́ra jẹ gàgà wọn kọ́ ọ̀ra jẹ adìẹ lọ pa ó sà kọ́ ọ̀pẹ ẹ̀rẹ́dẹ́ yá ọjà ti kọ́ ọ lọ́ra àgbò tí òkú sùn mẹ́fà lọ. bákan náà ẹni tí ó wàá pa ewúrẹ́ ewúrẹ́ ti fọdọ̀ fọdọ̀ kan wò ní ìsìlámù ewúrẹ́ tó ń pa ọgbọ̀dọ̀ fún ọdún kan ní ìsìlámù àdúgbò jù bẹ́ẹ̀ lọ èyí tí ọba ti tó àwọn tá a sọ yìí àgbo tí òtún mẹ́fà ewúrẹ́ tí òtún ọdún kan ọ̀wọ́ lé lóṣù láti dáhùn èyí tó tún kù fún fún ẹlẹ́ẹ̀kejì àtàràtàrà yìí fún ayé bá ń pẹ́ tó bá ti tètè lọ. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه الله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين والعاقبة للمتقين ثم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وسلم فأما سن المجد من البقر ما بلغت سنتين وما فوقها ولا يجد أفضل من ذلك وأما السن المعتبرة في الحبر وهي ما بلغت خمس سنوات ولا يجد أفضل من ذلك أيها المسلمون عليكم بمراعاة القيود التي تمنع الأداء من جوازها خاصة التجار لما ترتب عليها من البرقة وبحثها وكذلك الذين يريدون دفع الفدية فأهمها فأهمها ذكر النبي صلى الله عليه وسلم عن البراء بن عازب رضي الله عنه قال ضربنا رسول الله صلى الله عليه وسلم فقال أربع لا تجوز في الأعضاء الأوراء البيض أورها والمريضة البيض مرضها والأرجاء التي البيض دلؤها والأجفاء التي لا تنفع أخرجه أبو داود وغيره من علماء الحديث. أنا أقول صلى الله عليه وسلم محمد. أريد يوم tí màálù gbọdọ̀ tó kátólì sọ pé màálù náà pa màálù náà gbọdọ̀ tó tó ọdún méjì sókè màálù tí ọba ti kọ́ ọdún méjì ọ̀wọ́ lé àdúgbà o. bákan náà ẹni tó ń tí wọ́n fẹ́ ràǹkún mímọ́ sábẹ́ pa kí wọ́n lè gbà láti wà ẹgbẹ́ nìkan ọ̀pá ràǹkún mímú wa yìí ẹnì kan ọ̀pá ràǹkún mímú kọ̀mínítì wa rí èmi lẹ́ni àkọ́kọ́ ọlọ́run bá bọ̀ lágbára tó bá fẹ́ pa á tún àníyàn rẹ̀ sí o. ọjà akẹ́yìn ọ̀pá wọ́n kí n bá ní àyàn sí lórí ẹ̀ bákan náà ọgbọ́dọ̀ wá pé làǹkúmi máa pa kó wá lọ jẹ́ làǹkúmi gbólómi ọgbọ́dọ̀ jẹ́ làǹkúmi lórí tó ọdún márùn-ún sókè ètò àti kéde tó bá wọn tó bá kà yìí kò lẹ́tọ̀ọ́ o tó bá wá táyẹ̀rẹ́ táyẹ̀rẹ́ àti wà táwa náà ní láti àbá abẹ́pẹ́ ọdún àgbò oṣù sókè ni o ewúrẹ́ ọdún kan sókè ni o màálù ọdún méjì sókè ni o làǹkúndé ọdún márùn-ún tó kéde o àwa mùsùlùmí lápapọ̀ ọmọdọwọ́ wa o ká lọ mọ àwọn àléébù tó lè wà nídìí ẹran tí òjò bọ́ wọlé àwọ̀ pàápàá jùlọ àwa ta ẹran ta ẹran nítorí àwọn tó fún wa nínú tó lè fa àlùbáríkà nínú ìlú wa àti tó lè ju àlùbáríkà kó bẹ́ẹ̀. wọ́n tọ́ ọbẹ̀ ta ẹran lọ́ọ́ mọ àwọn àléébù ìsìlámù ní kọ̀kọ̀dọ̀ síbẹ̀ o tọ́ba ti wá mọ̀ ẹ́ wọn náà nira wẹ́ èyí tí irú bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ sí ọlọ́wọ́ mọ̀ ìpẹ́tọ̀ ọ́ntà báwọn ní abẹ́ sí nǹkan míì eléyọ̀ bá iléyá kò bá mọ́ o èyí tí ó sì bá iléyá mọ́ kò bá àkíkọ̀ náà mọ́ o ṣùgbọ́n ẹlẹ́ bẹ́ sílé ẹwà bẹ́ sílé ẹ̀fẹ́ pẹ̀rẹ̀ náà ni ó dẹ̀ pé wà ní mọ́lá bá tún náà sí lóòótọ́ àbẹ́kẹ̀lẹ́ pàlẹ́ kù ní kéèyàn pa nígbà tí ọba ti jẹ́ sí wípé àwọn ètò jẹ́ àìsàn bẹ́ẹ̀ òun lẹ́fẹ́ torí ẹ̀pá tó lè torí ìdílé ìwọ mùsùlùmí náà fúnra rẹ tó bẹ́ẹ̀ lọ́jà lọ rẹ́rán àwọn nǹkan tí wọ́n náà kọ́kọ́ di ẹran lélé yìí o ẹran tó bá ti nílò àwọn àléébù yìí kọ̀wọ́ lẹ́nu ìgbàláàmù sọ́mìnì rẹ̀ náà wá ní bára mi ti sọ nínú bá wa bàbá ọ̀bìnrin wa wọ́n ní àdébì ó ti di láàrin wájọ́ kan àdébì ní àwọn nǹkan mẹ́rin nǹkan mẹ́ta bá ti nínú ẹran kò lẹ́tọ̀ọ́ bá bí ẹran bẹ́ẹ̀ paléyà o àkọ́kọ́ ńbẹ̀ òun náà lẹ́ran tó kù rẹ̀ òun náà dáadáa tó kù rẹ̀ ti dà mímbá bí àwọlá ẹran tó gbọ́dọ̀ kú àìsàn paléyà nù ẹran tí wọ́n bàtà tí a ń wọ̀ yọ gbogbo gbogbo ojú rẹ̀ yẹn wù ú mọ́ àìsàn paléyà o ẹran tí òun náà dáadáa àìsàn paléyà nínú nǹkan tá a wò yẹwọ́ ta ẹran tá ẹran àti wọ́n tó náà fẹ́ pa ẹran tó ń lọ ọ̀rọ̀ ẹran lọ́jà mọ́tò rí pé ah wọ́n ẹran wọn ìgbà tí tẹ́ díẹ̀ báyìí ẹran ń ṣìfù mọ́láré pé tọ́ àwọn àlébù ó lè já àlébù lọ́wà lára ẹ̀ dábí tó rẹ̀ fi jẹ o mọ́tò rí ẹ̀kọ́ torí ẹ̀fẹ́ máa o ẹlẹ́ẹ̀kejì òun náà lẹ́ran tó ṣe rí pé ó rẹ̀ kọ́dà àárẹ̀ tọ́rẹ̀ yìí ẹjọ́ bá ti di náà máa kọ́ rẹ̀ kọ̀tẹ̀ ní ìkáwẹ̀ tán tọmọ bó ti débẹ̀ ni ò lè dádúró ti débẹ̀ ní ìyàgbẹ́

ẹlẹ́ẹ̀kejì nìyẹn wọ́n ń tẹ́rán gbogbo àwọn nǹkan wọ́n náà sọ ibi ẹran tó fẹ́ rà wọ́ wọ́n tó wọ́n tà tó fẹ́ náà kàtọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun la mú ẹran ẹran tí ò lè dádúró pèlè pé rìn àìdú o ẹran tí ò lè dádúró pèlè pé o bákan náà ẹran tó owó tó jẹ́ pé ìwà ń wá gbogbo ọjọ́ ìsì egun ara ẹ̀ gbogbo ẹ̀lẹ́rọ jáde táà rí omi dé tẹ́tẹ́ gbogbo egun ẹ̀ báyìí kò sí kankan nú ẹ̀ irú ẹni báyìí ti parí yàwó àwọn àlékún wọ̀nyí tó gbogbo wọn mẹ́rin àmẹ́ni sọ àwọn tó wá jù lọ náà nínú àlékún àìsí parí yá bó ti rí nù àmẹ́ni sọ àwọn eléyìí tó wá tó jù lọ náà àfihàn parí yá ṣùgbọ́n àwọn kan bẹ tó fi ń pé bí àlékún ni wọ́n lóòótọ́ àmọ́ àwọn òní lápá níbi ẹran nínú fún àjọ mẹ́jọ láti máa sọ eléyìí tó ń parí pé àwọn eléyìí àwọn lọ́wọ́ àkítíkàjù tó sì jẹ́ sí wípé ẹlòmíì lè ti fẹ́ rẹran kó tó di irú ọjọ́ mẹ́jọ tó bá ti rú àwọn àlébù mẹ́rẹ̀ẹ̀rì àbí tó jù lọ tó bá ti rí lára ẹran tó fẹ́ rà lọ́ọ̀rà nínú ẹran tó gbẹ̀fẹ̀ paléyà lọ́wà abẹ́rẹ́ ọba àlejò ọlá ọdún léyà tí ń bọ̀ náà dákun jẹ́ ọba àlá àtàlábíà o ọlọ́run jẹ́ ọdún bẹ́ẹ̀ mi wá o àwa náà ni ọjà sí pẹ̀lú aláàbí ogun táwa fi tó ìjà lọ́run sáà kò sílẹ̀ fún wa o اللهم علينا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم انصر الاسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم انصر الاسلامين اللهم انصر الاسلام والمسلمين في مشارق الحاضر ومغاربها برحمتك يا ارحم الراحمين اللهم اشف مرضانا اللهم اشف مرضانا اللهم اشف مرضانا برحمتك يا ارحم الراحمين اللهم ربنا اعطنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمسلمين اماما اللهم ربنا اتنا من لدنك رحمة وهب من امرنا رشدا اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم